وخير الهدي هدى محمد وشر الأمور مهدفاتها فإن كل مهدفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته أسأل الله سبحانه وتعالى أن يثبت أقدامنا وأن يجعل أعمالنا تبعا للرسول صلى الله عليه وسلم حيث لا يقبل الله عملا حتى يكون ذلك العمل على نهج الرسول صلى الله عليه وسلم لأن يعني الله سبحانه وتعالى أمر بطاعته صلوات الله وسلامه عليه ووعدنا وعدا حسنا بأن من اتبع سنة رسول الله صلى الله عليه وسلم في جميع أحواله يجد الله يجد الله سبحانه وتعالى غفورا رحيما فسيحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا إخوة الإيمان هذه الدعوة الإسلامية السلفية التي قام بها صلوات الله وسلامه عليه ودعا الناس إليها وحذرنا المصطفى صلى الله عليه وسلم ألا نكون من المتشددين ألا نكون من المفرطين والمفرطين المفرط والمفرط عبادتهما مردودة المفرط والمفرط عبادتهما مردودة يعني ينبغي للمسلم أن يكون متوسطا لا يكون مفرطا ولا مفرطا إخوة الإيمان ويجب علينا التسامح والعفو وكذلك يجب علينا أن نعرف بأنه لا لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون الإنسان المسلم أول شيء الذي يجب عليه أن يعلم الله الذي يريد أن يعبده فإن الإنسان الذي يريد أن يعبد الله ولم يعرف الله كيف يعرف كيف يعبده قال جل من قائل من الحديث القدسي فاعرفوني قبل أن تعبدوني ومن لم يعرفني فكيف يعبدني إخوة الإيمان نعرف معرفة جازمة بأن أول ما يجب علينا العلم ثم العمل بالعلم ثم الدعوة إليه ثم الصبر على الأذى فيه المسلم يعلم ربه يعلم نبيه يعلم دينه ويعلم كيفيات المتعلق يعلم الكيفيات المتعلقة بهذه الأمور ثم يعمل بما عمل بما علم ثم يدعو إليه ثم يتحمل الأذى فيه ولقد أدركنا ماذا حدث للرسول صلى الله عليه وسلم عند خروجه إلى الطائف مع مولاه زيد بن حارثة وقد أدركنا ماذا أصابه من الأذى والإنكار والتشميت والاستهزاء والسب والرجم من قبل هؤلاء الطائفيين حتى خرج الرسول صلى الله عليه وسلم من الطائف حزينا باكيا كئيبا مهموما حتى رأي حتى رآه ابن ربيعة وناولا الثمرة من قبل مولاهم عداس وعداس هذا من أهل نينوى وعندما أراد أن يناول الرسول صلى الله عليه وسلم التمرة وأراد الرسول صلى الله عليه وسلم أن يتناول التمرة منه فقال بسم الله فقال ذلك المولى عداس قال هذا هذا القول لا يقوله أهل هذا البلاد فقال الرسول من أي بلد أنت فقال أنا من أهل نينوى فقال ذلك بلد الرجل الصالح يونس بن متى فتعجب عداس فقال فما يدريك أمر يونس بن متى فقال ذاك أخي كان نبيا وأنا نبي وقص الرسول صلى الله عليه وسلم عليه قصة يونس فتعجب الدعس واستغرب فأسلم إخوة الإيمان أرجو مني ومنكم أن نصبر على الأذى وأن نعلم ربنا وديننا ونبينا وكبلتنا حتى نكون على حسن ما يرام في هذا الدين الحنيف الذي لا يقبل الله دينا غيره إن الدين عند الله الإسلام ومن يرغب عن ملة إبراهيم إلا من سفي نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة إخوة الإيمان ينبغي لنا أن نعرف ذلك وأن نتمسك بسنته صلوات الله وسلامه عليه أسأله سبحانه وتعالى أن يجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وأن يبارك فينا في ديننا وأن يجعلنا ممن يصبر على الأذى وأن يجعلنا ممن يعلم ما ممن يعلم كيف يعبد ربه حتى تكون عبادته مكبولة لدى الله سبحانه وتعالى فإنه قادر على ذلك وبالإجابة جدير وهو عليه يسير ولا حول ولا قوة إلا بالله أدوك فو الله أدوك فو الله, أدوك فو الله. Allah tí ó ní ẹ̀sìn Allah tí ń ṣẹ̀sìn Allah tí ń fún ẹni tó fẹ́ sẹ̀sìn láti sẹ̀sìn Allah tí gba ẹ̀sìn lọ́wọ́ àwa tá à ń abẹ́ náà subhanahu wa gbogbo ọ̀nà tí ẹ̀sìn fi máa di ẹ̀sìn máa yàn lọ́wọ́ ọlọ́run má jẹ́ sí wa. Allah sọ nínú pé ìwà ànábì sọ fún wa. wípé ṣé kí n sọ ìran àwọn èèyàn kan fún yín tó jẹ́ pé kìyàmọ̀ wọ́n wà nú ẹni tí wọ́n máa ṣàgbéyẹlé táwọn ọba ọlọ́run dáadáa ṣùgbọ́n tó jẹ́ wípé tá a bá fìwé iṣẹ́ wọn lé wọn lọ́ba yìí wọ́n rí i ti jẹ́ ànábì wa kí ọlọ́wà ká ànábì gbogbo ẹni ti jẹ́ wípé kì í awabi Allah òun ní máa fìyàn mọ̀nà tó bá fìyàn mọ̀nà tán òun ní máa fẹsẹ̀ yàn rìn lẹ̀ lójú ọ̀nà dáadáa tó bá fẹsẹ̀ yàn rìn lẹ̀ lójú ọ̀nà dáadáa òun ní máa ṣe bí èèyàn ò ṣe ní ṣe tì ṣubú lójú ọ̀nà yẹn gbogbo àwọn nǹkan ìlápapọ̀ wà láyà agbára ẹ̀dá ọ̀ka àfi jogun rẹ̀ fún yàn abẹ́nú àánú rẹ̀ ọlọ́mọ́sà jogun rẹ̀ fún gbogbo wa èyí tọ́lọ̀ ti fún wa ọlọ́run má jẹ́ kí ṣàìtàn náà gbà lọ wa ìwà tá a fi wù tí yóò fi jẹ́ pé àní rí jẹ́ ẹni ọlọ́run mọ́ ọlọ́run dákun a lè gbogbo wa ti ń bẹ wa pé ẹni ọlọ́run ṣùgbọ́n fi àánú wa lò torí pé ju ìyà rẹ̀ lọ ìkẹ́ ọlọ́run ọba ju ìbínú rẹ̀ lọ ìyọ́nú rẹ̀ ju bíbínú rẹ̀ lọ ọlọ́run dákun má ṣàfàánú wa lò jù báyìí lọ ká fi àti àlékún kẹ́ ọlọ́run ìgẹ́ ọlọ́run agbọ́dọ̀ máa tọrọ rẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam anabi tọ́lọ́run ọba ránṣẹ́ tí ó ṣàbùsí àti gbogbo àwọn tí wọ́n dúró ti anabi fi sa'atil usra nígbà tó jẹ́ wípé ilẹ̀ máa ń mìíràn ẹni tí ọlọ́run bá ránṣẹ́ lẹ́sẹ̀ gbogbo wọn lápapọ̀ lọ́kùnrin lóbìnrin lọ́mọ èké lágbàlagbà ẹlòmíì owó ló ní ó fi dúró tà nẹ́bì ẹlòmíì àṣẹ ló ní ó fi dúró tà nẹ́bì ẹlòmíì agbára ká lè gbé nǹkan lẹ̀ ká lè dìfẹ́ǹdì nǹkan ká lè fẹ́ lọ jàǹbì kan ká sì kan èèyàn bẹ́ẹ̀ ká sì padà òun lẹ́lòmíì ní tí kálukú ní ntọ́lọ̀ ń bá fún yẹn ni ó béèrè lọ́wọ́ rẹ̀ ẹni tọ́lọ̀ ń fún lówó tí ọ̀nà sẹ́sìn wàhálà ọlọ́run ò ní béèrè ìnáwó sẹ́sìn lọ́wọ́ rẹ̀ ṣùgbọ́n pọ̀sẹ̀ ntọ́lọ̀ ń dá tọ́lọ̀ ń fún ní potential tí kálukú ọ̀bá máa ń tó lọ ń dà ń fún lókù ọ̀tọ̀ lẹni tí ọ̀rọ̀ àgìkalẹ̀ pẹ́ lọ fi kọ́mọ́síláṣí ọ̀tọ̀ làwọn tí ó lè kó ọ̀tọ̀ lẹ́ni tí ó ra símẹ́ǹtì kalẹ̀ pé ẹ lọ fi wọ́lẹ̀ mọ́ṣáláṣí ọ̀sọ̀ lẹ́ni tí ó lè gbé so kè wá ṣe pé ẹni tó fowó kalẹ̀ pé ẹ lọ ra símẹ́ǹtì ń kè é ṣe pé yóò wò pé ẹ̀yin tẹ kó símẹ́ǹtì ń wọlé ẹ̀ ní ládá tómi là torí pé ńgbà tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ pé ẹ ná nǹkan sójú ọ̀nà ọlọ́run máa lọ́lọ́run lò tọ́lọ́run báyìí ti lo máa yẹn ọlọ́run generalize ẹ̀ ni pé èyí tí ń bá fún yín wàmí màrọ̀zàkìnnáhùn yunfikùn àwọn tó jẹ́ pé nínú ń tà fún ọ kìí tẹ̀ tún ṣe gbogbo tọ́lọ̀ ń fa ló tún ní ànágà mímọ̀ out of what we give them mímọ̀ rọ̀zàkùnáhùn nínú ń tà fún wọn tí wọ́n bá na sójú ọ̀nà ọlọ́run so owó lọ́lọ́run fẹ́ lómi kọ́ na sójú ọ̀nà ọlọ́run ọ̀rọ̀ rẹ kẹ́lómi ò débi ọ̀rọ̀ báyìí kọ́rọ̀ ò sì yanjú lọ́lọ́run fún ìwà rẹ lọ́lọ́run fẹ́ lómi kó fi wà pèèyàn sẹ́sìn so gbogbo àwọn nǹkan yìí tọ́lọ̀ wa fọ́kàlùkù wa ọlọ́run kọ́ bá wa fàlùbáríkà sí ọlọ́run kó lé wa kú lórí dáadáa àwọn nǹkan tó jẹ́ dandan fún mùsùlùmí àkọ́kọ́ ni ìmọ̀ lórí ẹ̀sìn ọ̀ràn yẹn ni fún gbogbo mùsùlùmí ìmọ̀ ẹ̀sìn wọn sọ pé dandan kéèyàn wá ìmọ̀ àgbájá ìmọ̀ ẹ̀sìn torí ọlọ́run sọ fáwọn ẹbí sallallahu alaihi wasallam nínú àdìsí kùdùsí ohun tó jẹ́ àdìsí kùdùsí ni àdìsí tọ́lọ́run ọ̀rẹ́ yẹn sànẹ́bì sẹ́rí àdìsí yòókù ọlọ́run máa ń rán jìbìrìlù sànẹ́bì ni lọ sọ fáwọn ẹbí pé kó sọ báyìí ẹ wo gbogbo kùránì bó ṣe tó látòkèdè òkè o kùránì èsì látòkèdè ilẹ̀ ò sínú kùránì o látòkèdè òkè ni kùránì o bí kùránì ṣe tó látòkèdè òkè o ọlọ́run rán yẹn sá ó rán yẹn sànẹ́bì Jibril lọ sọ fún ànábì pé kí wọ́n gbá wẹ̀ lọ sọ fún ànábì pé kí wọ́n yọ zàká lọ sọ fún ànábì pé kí wọ́n lọ hájì ngbọ̀rọ̀ ọ̀run dé lọ́lọ́run pé ànábì dàrẹ́tì fúnra rẹ̀ ìwọ jìbìrìlù lọ́ọ́ pànábì wá ẹjọ́ máa bọ̀ iṣẹ́ tá a fẹ́ fún yìí iṣẹ́ tó lágbára ni àfẹ́ fi rán yẹn sí tí ń sọ pàtàkì bí ìrun ṣe jẹ́ ṣùgbọ́n àdìsí kùdùsí àdìsí tọ̀yẹ́ pé ọlọ́run bá nàbí sọ direct fún ẹ nínú àdìsí kùdùsí yẹn lọ́lọ́run tí wọ́n sọ fún ànàbí pé sọ fáwọn àlùmọ̀ rẹ o ṣé fẹ́ máa sìn mí o kí wọ́n lọ dá mi mọ̀ kó tó máa sìn mí torí pé ẹni tá a bá mọ̀ a máa fi ṣe ẹni tá a bá mọ̀ a fi ṣeré kódà bí ọjẹ́ yẹn ń pa ẹ̀ èèyàn ò lè mà gbàtẹ́yìn ọ̀mọ́ èèyàn ò fi ṣeré so téèyàn bá mọ ọlọ́run tó bá lóun fẹ́ máa sin lọ́run ọ̀rọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ sẹ́ni tí ń fi ìtọ̀ fọ̀gbẹ́ táàrí fúra bakalẹ́ni torí lu àǹtà àbúdàwù ọgbọ́dọ̀ mọ ọlọ́run ọba tó fẹ́ máa sìn mímọ̀ rẹ̀ ni ó jọ ọmọ bó ṣe yẹ kó o lè sìn ín mímọ̀ tọ́lọ́ wa ń sọ ìkéyèsí pé mímọ̀ ṣàkàsí yàbá yìí pé rí físíkálì báyìí mímọ̀ pẹ̀lú àwọn iṣẹ́ tí ń ṣe iṣẹ́ èèyàn ni máa ń tọ́ka béèyàn ṣe tó bàbá rí bàbá ẹnìkan ní ìsìn tó jẹ́ bàbá gọ́vùnà ní ìsìn téèyàn bá wípé ẹkínní ẹ̀kẹ́ sábà ní à bàbá gọ́vùnà nu o à bàbá ńkọ́lé yóò rí bó bàbá ńkọ́lé yóò wò bó ṣe rí ẹgẹẹgẹ mọ́ ọmọ rẹ̀ iṣẹ́ ọwọ́ rẹ̀ lè yóò ẹ bàbá gómìnà èèyàn gbọ́dọ̀ kọlu èèyàn lọ́nu o bàbá rí mọ́tò ńlá àbílẹ̀ ńlá tàbí property ńlá kan ń sìn téèyàn ń wò pé ah eléyìí bú àyà o tí wọ́n ní ẹni tó nínú labadé ń tàn jáńjálá jáńjálá ẹni ńkọ́ la wò mọ iṣẹ́ rẹ láàmú wò pé ee òun ló ṣe irú eléyìí so iṣẹ́ ọlọ́run ọba ó ti tó kéèyàn ó fi mọ̀ pé ọba tó tóbi ni ẹ wo sánmọ̀jẹ̀mọ́ ẹ wo lẹ̀jẹ̀mọ́ jẹ́mọ́ ẹ wo àwọn dì í jẹ́mọ́ ẹ̀wọ̀ àwọn ẹyẹ ikán ọ̀jọ̀ kan jẹ́mọ́ ẹ̀wọ̀ àwọn ẹja ikán ọ̀jọ̀ kan ẹ̀wọ̀ àwọn ẹ̀dá tí ń bẹ́nu omi bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ikán ọ̀jọ̀ kan ẹ̀wọ̀ àwọn ẹranko nu gbò ikán ọ̀jọ̀ kan bẹ́ẹ̀ wọ́n bá lè lọ nu gbó kọ́ lọ zoo kọ́ lọ wò pé ṣé gbogbo nǹkan yìí náà kò sì sẹ́ni tó dá tó jọ lọ́wọ́ bá alágbára yìí lọ ẹ wá wo àwọn ẹ̀yẹ náà wo bá a ṣe rí tí kan ọ̀jọ̀ kan nù wà ẹ wo ohun tó dì wà ṣé n tó di wá ń jọ n tó le ṣé kí ni n tó bí wọ́n fi jọra wọn n tó di èmi tó di ẹ̀yin o kí ló fi jọra wọn pẹ̀lú n taari bí èbá ṣe pé ọba alágbára tó lè ní kí nǹkan máa jẹ́ nǹkan tí nǹkan ó sì máa jẹ́ ló ṣe bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan yìí ẹwẹ dá wa ẹwọ bọlọ ń ṣe dá wa ẹwọ ara wa látòrí délẹ̀ dẹ́sẹ̀ ẹ wo oríṣiríṣi jíjáde lára wa ẹ wo bí irun irun jáde lára wa ẹ wo èékánná ẹ wo bí ṣe ń jáde ẹ wo eyín tí ń jáde a sì lè fa ẹnu èèyàn yá ń sìn ká wo èrìgì rẹ̀ kárẹ́ yín bẹ́ẹ̀ bẹ́yìn bá sì yọ fún rẹ̀ ìmí òṣù yọ jáde a lè lọ owó èèyàn ká bá èékánná ń bẹ bẹ́ẹ̀ kánná bá sì gùn tá a gé àbọ̀ yọ fún rẹ̀ ìmí òtún wù a lè gé orí èèyàn ká bá irun bẹ bí irun bá sì kún tá a fa tàbí ṣe nǹkan sí àyòrí irun mi òtún wù ń bẹ ọba tí ń ṣe báyìí kò nídìí kéèyàn a gbọ́dọ̀ tí ìrí bó ṣe tó kárísímà wọ̀ ò lè gbé ìjọ tá a rí bó ṣe tó ní àlìjánnà nígbà tọ́lọ́run ọba ó ti ṣe wá bó ṣe yẹ kó ṣe wá ààyè ọlọ́run lálìjánnà àwọn ọmọ àlìjánnà ọlọ́run kò fi wá sínú wọn ó ní sẹ́yìn iṣẹ́ àlìjánnà ló fi ṣòro ṣe torí pé ààyè ọlọ́run lálìjánnà tá a bá wo àlìjánnà tán àwọn ọmọ àlùjànnà àwọn ọmọ náà nìkan lọ́wọ́ wọn ó ṣe rírí rẹ̀ léèwọ̀ fún. wujuhun yawma idhin nadhiratun ila rabbiha wujuhun yawma idhin ọlọ́run ní níjọ́ gbẹdà kìámà àwọn ojú kan wọn ò yọ ọlọ́run ila rabbiha nadhira wọn ò máa wù ọlọ́run bàbá báyìí ṣùgbọ́n ọlọ́run ti ṣe abóṣe yẹ kó ṣe á ẹ wà wọn tí a máa wọlé ìgbìmọ̀ asòfin kankan yẹ ṣé àmọ̀ pé wọ́n máa kún wọn lọ kọ́ wọn lẹ́kọ̀ọ́ bí ẹ ṣe jẹun lọ́tọ̀ ẹ̀kọ́ bí ẹ ṣe múra iná máa fa wardrobe allowance clinic allowance tí wọ́n bá kàn mú yẹn kú ò pé èèyàn ń ṣe bákàbákan wọ́n kàn mú wọ́n kàn lọ fi sí ilé ìgbìmọ̀ asòfin ó lè dákú tó bá róúnjẹ tí wọ́n kò kàn lẹ́lẹ̀ wàláì ìkẹ́ nínú àwọn alágbèjẹ́ tó jẹ́ alágbára ní ayé ìdí méjì bá ń kọ́lé ó ní nígbà wọn fi ṣe spika kọ́lé lọ́jọ́ sí ìdí méjì bá ń kọ́lé sẹ́wọ̀n ó ní access sí presidential jet ó lóun ò mọ̀ ó ní òun wá fẹ́ tọ́ọ̀bù látàbújá wá sí Abẹ́òkúta òun bá ti ń palẹ̀ mọ́pẹ́tọ̀ mọ́tò wọlé àgbẹ̀ lọ́wọ́ ní à ẹ wọkọ̀ mọ́tì ibi tẹ́ ti máa wọkọ̀ ojú bíi tí ó jẹ́ pé bẹ́ẹ̀ bá wọkọ̀ ara ò lè nìyàn ká gbẹ̀yàn airport ká tún gbé bàálù gbé débi tí ń lọ ká débi tí ń lọ ká sọ̀kalẹ̀ ká tún wọkọ̀ níbi tí ò sí nira nì ee iná fi lọ́wọ́ kọ́ máa tírèèdì wọn wọ́n lọ kọ́ wọn bí wọ́n ṣe jẹun wọ́n lè kó wọn lọ ìlú èbó wọ́n lè kó wọn lọ Dubai wọ́n lè kó wọn torí oúnjẹ tó rì tí wọ́n bá gbé ọwọ́ lé ìgbìmọ̀ asòfin ọ̀ máa ṣe wọ́nranwọ́nran wọ́n ní irú aṣọ tẹ̀ ń wọ ìkọ́ wọ́n fún wardrobe allowance ìgbà sẹ́dá bá lè máa ṣe báwọn sẹ́dá bá lè rí dẹ̀ra lọ́dọ̀ ẹ̀dá tó bá wọn bó lè dẹ̀ra ọlọ́run sì tó náà oúnjẹ bá yẹ pé bí wọ́n bá jẹ́ ó lè sú wọn wọ́n lè máa pé inú àwọn dàrú wọ́n lè máa ní kékeré kan ṣe àwọn tàlíjẹ́ náà ò rí bẹ́ẹ̀ á jẹ́ bàbá ṣe fẹ́ lájẹ́ náà kankan ò lè ṣe wá lábú ọlọ́run kò sí rọrùn fún wa jama nǹkan àkọ́kọ́ tó jẹ́ dẹ̀dẹ̀ fọlọ́ fún ẹ̀dá nǹkan àkọ́tọ́ jẹ́ dẹ̀dẹ̀ fáwọn èèyàn àwa mùsùlùmí ẹ̀rí pé mo máa pariwo tí máa ń sọ̀rọ̀ bá ní mùsùlùmí mò ń sọ o ìmọ̀ ń pa ẹlòmí o mùsùlùmí mò ń sọ ó ní pé a gbọ́dọ̀ mọ ọlọ́run ọba wa tá a fẹ́ sìn àìmọ̀ ọlọ́run ọba ẹnu mẹ́ni tó ń sògùn sògùn mo fi ọlọ́run ọba búra àìmọ̀ ọlọ́run ọba ló lè mú mùsùlùmí wá ìrànlọ́wọ́ lọ bòmí jọ̀dọ̀ ọlọ́run ọba nìkan lọ àìmọ̀ ọlọ́run ọba ni torí pé ọkàn kálukú gbà pé àdúrà jẹ́ nípa wọn máa ṣe ká sá lè ro wí kùránì déédéé kọ́lọ̀bẹ́ tún ṣe máa sọ pé wọ́n bá wọn sa kùránì o kéèkún ọ lójú kò wúlẹ̀ nídìí kéèyàn sa kùránì o kò nídìí wàlẹ̀ kò nídìí pé ẹ lórí ọ̀rọ̀ yẹn la sa kùránì láti bẹ̀rẹ̀ sọ kùránì mẹ́wàá kalẹ̀ sọ kùránì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kalẹ̀ kọ̀kọ́kọ́ nídìí náà there are supplications tọ́lọ̀ ọba ti tó ti ṣàlàyé fún wa látòrí àhán ànábì èyí téèyàn fi wá sọ ọlọ́run ti fún wa èyí tẹ́yẹ̀ fi wówó ọlọ́run ti fún wa èyí tẹ́yẹ̀ lè fi wọ́ ọmọ èyí tẹ́yẹ̀ lè fi wá gbéga èyí tẹ́yẹ̀ lè fi wá ìborí ọ̀tá èyí tẹ́yẹ̀ lè fi wá ìbàlẹ̀ ọkàn wàhálà ọlọ́run sàlàyé gbẹnu kùránì kùránì látòkèdókè ẹ kàkà ẹ fi wá ládá lọ́dọ̀ ọlọ́run ìtọ́lọ́run ó fi fún yín láti pàṣẹ kùránì kọjá pé ó fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì òpin ìkànnù láyé yìí òpin ìkànnù láyé yìí ni pé kò sí ní tó lè tó èèyàn fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì ní nàìjíríà mọ́ ṣe bíbẹ̀ ni jọ̀mọ́ torí pé bí Dangote lówó tóun tó lówó ju pírẹsidẹ́ǹtì lọ kọ̀ láṣẹ tó pírẹsidẹ́ǹtì so ẹja wò pé kí ló pe epo kí ló pe pé aa ah, kò èyàn ò tún gbọdọ̀ jù báyìí lọ mọ́ Nàìjíríà yìí pírẹsidẹ́ǹtì Kùránì kọjá pé torí pé ẹ fẹ́ jẹ pírẹsidẹ́ǹtì kí wọ́n bá yẹn ká kí ló á tún kù tí wọ́n fẹ́ máa bẹ́ẹ̀ torí rẹ̀ ka Kùránì supplications wà ní ibà ti rẹ́ni tó wá bá nàbí sallallahu alaihi wasallam gbogbo tá à ń sọ fún ìkéé ṣe rọ́ síbà tí wọ́n bá wá bá nàbí tá nàbí sì rí tó rù nahif olù muslim ọgbẹ hatta la yata arrafa alayhi rasul anabi matala anabi ọwọ ànábì ọwọ́ ń kí ànábì ànábì ní ẹ̀pẹ̀lẹ́ o ànábì wá ń kí ní kí àlejò ọwọ́ ni àyèmí lágbájá ni ànábì ní mẹ́lá bí àníhàfàkà hàkàdà kí ló wá jẹ́ ọgbẹ́ ohun báyìí ó ṣe rù báyìí ó ní nígbà mo gbọ́ pé ìyá ń bẹ lálùkì àmọ́ ìyá àlùkì àmọ́ lọ́ba mi lẹ́rù mo wá ń sọ fọlọ́ pé ìwọ ọlọ́run gbogbo ìyà tọ́ba fi jẹun lálùkì àmọ́ tètè fi jẹun láyé báyìí o ohun ọ̀fẹ́ yá àlùkì o ó ní ìyà ìwà pọ̀jù ànábì ni ọ̀ ọba yẹn láàánú jù bẹ́ẹ̀ lọ jẹ́ ń sọ ntọ́ ọmọ wí fún ọ tó fi jẹ́ pé ọ gbádùn láyé ó tún gbádùn láyé kìá rẹ̀. ìjọba tọ́wọ́ yẹ kó gòó lọ́wọ́ àkè ògùn gínú àtàwọn ti ní ké èèyàn gbádùn láyé nínú tọ́lọ́mà ti fún yàn lálàáfíà tán tó sèyàn mùsùlùmí owó ló kù tẹ́ẹ̀ bá lálàáfíà tí ọ̀bà sówó yóò ṣe àlàáfíà yẹn lò so anabi wa sọ fun. máa wí báyìí anabi sì yọnu Kùránì náà kí ni nǹkan dẹ anabi ni máa pẹ Rabbana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar anabi ni oore ayé àti tọ̀run ó ti parí sínú ẹ bá a ti sọ wípé ànábì wa fun. fún ọkẹ kálukú ọwọ àlùkèké ha ah, ẹdàkùn ẹ sọ ìmáàmù ẹ sọ bá a ti sọ pé rọbánà àtinà ẹlòmíì tuntun <laughs> àwọn afa pẹ̀lú àgbémọ́ra ẹ ẹ ìmánì yẹn náà ni ò jẹ́ kí òdodo nǹkan yẹn ọmọ rẹ àwa ń bẹ̀ wọ àwa ń bá bẹ́ẹ̀ ìmánì ti lẹ́ wàláì àwa mùsùlùmí ayé ti sìn àti lẹ́ ní ìmánì àti lẹ́ àti lẹ́ tó ọlọ́run o sì tẹ́lẹ̀ rí o lórí gbogbo nǹkan gbogbo tí mò ń sọ fún jàmáà yìí tó bá yẹ pé nǹkan mi ń bẹ lẹ́mìí mi mọ́sà sáṣì rẹ̀ fún gbogbo jẹ̀mọ́ tó yẹ pé nǹkan mi ń bẹ téèyàn lè ṣe ju àwọn tí mò ń sọ yìí lọ pé èmi náà ń ṣe nǹkan mi ẹ má dáná ń ṣe nǹkan mi o yàtọ̀ sí gbogbo tí mò ń tú yín níwèé rẹ̀ yìí ah la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin kò lè kò lè tó bẹ́ẹ̀ ṣe mú ìjàmbá àníyàn yìí ni ẹjọ́ dáa ìmánì ni ẹ lọ solidify ẹ lọ ìgbàgbọ́ yín ẹ lọ ró lágbára ẹ jẹ́ ìgbàgbọ́ yín ó wà níbi tá à ń sọ fún yín yìí ẹ ẹ ẹ pa ọkàn yín pọ̀ sọ́dọ̀ ọlọ́run tó bá jẹ́ pé lọ́la àbá wa rẹ ní ń dá kó fi wa ìkan ṣé bí ìkẹ́ lọ́lọ́run tí wọ́n fa nukura ní pé ànábì yunusa alayhi salatu wassalam ọbọ̀ ẹja ẹja wàhálà wọ ṣé wàhálà tó bọ́ tó kọ́ ẹja ni gbé èèyàn mi ẹwo ẹwo tó gbé èèyàn mi ṣe tó fẹjá bá kèé ṣe pé yunusa pé ẹja wa ń ó ilé babaláwo wo ni ó rí lọ báwọn àpẹẹrẹ yẹn àtọ́lẹ́nu wo ni ó rí tọ́lẹ́nu báyẹn ọ̀sẹ̀ wo ni ó rí wẹ̀ ìpara wo ni ó rí para àlẹ́já ti gbé mi tẹ́já gbé èèyàn mi ó di àdẹ́bí ọlọ́run ẹjá gbé mi falisakamawu le huutu ẹjá gbé yunusa mi nínú odò. Yunusa wa ni ọlọ́run wa ni láòlà láòlà tí è bá a ṣe pé ẹ̀wọ̀n kan ọlọ́ni tí è bá a ṣe pé káyọ̀nà mi lè musa bìhínà Yunusa wà nú àwọn tí ó pẹ̀lú mi lè ṣe nǹkan àfọlọ́hún lálàbíta ǹbàjẹ́ ọmọ gbẹ̀bẹ̀ lọ ni ó lè bọ́ ní ìṣòro tó wà níbẹ̀ tó bá gbà pọ́ lọ́ọ̀ ló ní ìṣòro ló ní ìwọ tó ní ìṣòro ló ní ìṣòro tó bá ọ ló ní ẹni tó lè rò pọ́n ló ń fi ìṣòro kàn ọ́. ẹ gbọ́ ẹ kíyèsí láọ́lá ọlọ́ni ẹja gbé yunusa mi láọ́lá anáwó káàní mi nàní musabihi tí ẹ bá ṣe pé yunusa wà nù ẹni tí ọ fọkàn rẹ ò sí bòmí jọ̀dọ̀ ọlọ́ọ̀ba nìkan lọ lálàbí tàfi bàtìnì yìí ilé ayé omi ìbò àfihàn ọlọ́ni ìgbà tíjọ́ bọ́nú ìṣòro yẹn láéláé ìjọ ọ̀gbìn di àlìkàmọ́ nígbà tó gbà lẹ́nu ẹja. subhanallah kásì máa sọ irú ọ̀rọ̀ báyìí fún yẹn lọ́rọ̀ tó tó tó ródodo fẹsẹ̀ tó rí di ti múlẹ̀ kí ọkàn mùsùlùmí ó sì tó máa dáùtù ẹja ó gbé ànábì Yunus sami aleyhi salatu wa salam wàhálà dé ìṣòro dé bó bá tiẹ̀ lóògùn tó fẹ́ sà sọ́mà pẹ́jà gbé mi inú ẹja lọ́wọ́ yìí o ọlọ́wà ni láwùlà anáwó ká ní mílíọ̀nù mùsàbí yìí tí èyí bá ṣe pé yunusa wà nù àwọn tí ẹlòmíì ò tóbi lẹ́mìí rẹ̀ jù mí ọlọ́run lọ nbàjẹ́ ọmọ gbébẹ̀ lọ gbére àsẹ́kù sí ti ọba tí nǹkan kan ò lè gbà lẹ̀ kí wàá ní ànábì ọlọ́nsì ọlọ́nsì ọlọ́nsì gbogbo nǹkan fún kí là lò kí là lò ànábì ọlọ́ni kí wàá la ilaha anta subhanaka inni kuntu minaz zalimin ọlọ́ni bó ṣe wí báyìí ah, ẹja èmi mo ní ọ. èmi mọ lẹ́ni tó gbé mi ẹni tó gbé mi ti pè mí lóko tọ́jà pé bẹ́ẹ̀ máa ti pè mí ìyìn gbọ́dọ̀ má dáhùn mo sì wọnú ọkàn rẹ̀ dáadáa kò sí nǹkan kan bẹ́ẹ̀ dèmí náà lọ kìí ṣe pé ọ̀nà ló fún ọmọ ló fi pè mí. pọ́ ẹja kọ ànábì Yunusa o ẹja kọ o ìkàtúnù ìṣàgbọ̀n táwọn bá lọ mo sì fi Ọlọ́run ọba búra la ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin tẹ́ ẹ bá mọ bíra táwọn àfààfin máa dá ẹ ṣe rí n tí ọ̀fà tẹ́ fi mọ yìí òun ni pé kì í ṣe pé mò ń pákéjì kí ni yìí fún yín yìí sì ní pákéjì ẹ̀ láéláé n tí ó mú mi jẹ fíyèsí kúrò lójú ọ̀nà tí mo wà yìí ọlọ́run ní jẹ́ ọba mi ebi bẹ́ẹ̀ ò ní pa mí ìyà bẹ́ẹ̀ ò ní jẹ mí òṣì bẹ́ẹ̀ ò ní ta mí débi pé ìwà máa package ẹ̀ no bí ṣe máa jù fún ilẹ̀ nu bá nàbí ṣe jùlẹ̀ fún àná àmọ́ ẹ lọ mọ̀ dájúdájú o pé tí n bá wá ń ṣe báyìí fún yín tẹ́yìn wá ń ṣe bá mi ẹlẹ́jọ́ tẹ́jẹ̀ lọ́dọ̀ ọlọ́run bitter truth nìyẹn ìkànnì ṣebí ànábi sallallahu alayhi lùbáyédù ọmọ àṣọm yahudi ni torí pé wọ́n fẹ́ mú ànábì àwọn kèfèrí wọ́n fẹ́ mú ànábì pé àà wàhálà rẹ̀ pọ̀ kò sí wàhálà kẹjẹ sí lọ́wọ́ bíi China o wọ́n wá fẹ́ mú ànábì wọ́n wá wò pé sórí ò lè sọ̀rọ̀ ààrẹ ọlọ́run ní ojú ọmọ sọ wọ́n wá jẹ́ kọ́mọ yẹn ọ lọ gbaṣẹ́ bọ̀yìbọ̀yì nílé ànábì lùbáìdù ọmọ àsọ́mì ọmọ yẹn wá lọ gbaṣẹ́ bọ̀yìbọ̀yì bí sì ṣe dáadáa ń ṣe kíníkan lánàá ibi bá fẹ́ ṣe kíníkan òun lọ wá wọ́n sà sànàbì wọ́n ṣe ogun kẹ wọ́n ń dàwọn òrí mú òun ni wọ́n wá ti sànàbì gbẹ́pọ̀ lọ́mọ ọ̀dọ́ rẹ̀ òun lọ wá lọ mú alimustu komp tànàbì fi máa yàrá sẹ́yìn sànàbì wa sàlàlá wa sàlàm irú ànàbì pọ̀ gan sẹ́fù lábáwá ni irú gba ànàbì pọ̀ gan irú orí ànàbì pọ̀ ànàbì fáì tẹ́yẹ̀ bá ń wojú ànàbì báyìí tíra ròyìn ànàbì fún wa ànàbì fáì sọmọ pé gbàgbọ́ rẹ ò tí ì gé ànábì fà ṣẹ́ rí ni àlọ́ èsè mùsùlùmí gidi nígbà tí rìwáyà ti lè wá tí hadithi ti wá ìyàwó Aisha ròyìn bá dẹbi ṣe rí àbúbíkì ròyìn bá dẹbi ṣe rí kí ni dáùtù mọ́ ànábì fàì wàlọ́ọ̀hì ojú ànábì tọ́ ọ bá rí ojú ànábì inna lillahi wa inna ilayhi raji'un. olùbádùn ọmọ àsọmù yìí lọ́wọ́ á mú kọ̀ǹpútà nàbí fi máa yarun lọ́wọ́ á mú irun ànábì lọ́wọ́ á lọ fáwọn yẹ̀wúdí ní wọ́n á ṣe nǹkan kan wọ́n tan gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa tan tẹ́ ẹ̀ máa kọ́ ni wọ́n wá tan kókó wọ́n wá bẹ̀rẹ̀ sí í pé wọ́n ní Muhammadu ọmọ àmì náà àwọn yìí tẹ́ fi ń kojú rẹ kọ́lé yẹn fi kojú rẹ sẹ́yìn òfin ní sórí ibú là ń sọ fún yín a sì ní padà ń bí tá à ń sọ títí tá a fi lọ bọ́lọ̀ tí ẹ bá gbé òòrùn sọ́wọ́ ọ̀tún mi báyìí tẹ́ ẹ sọ òṣùpá sọ́wọ́ ọ̀tún mi tó wúwo rinrinrin ní tí wọ́n wí ní máa wí tójú mi ó fi padé tẹ́ fi gbé mi lọ tẹ́ tọ́jà pé bọ́ ọ bá yọ̀ǹjọ́ náà èdè èsì pé wọn náà máa gbáyé lọ ọ̀yá àmúdíwù kú o lọ́ba bẹ̀rẹ̀ jó ah, á ti ẹ̀sìn mi ìwà aláìsẹ̀ bá ọ̀nù àṣẹ́bọ̀kú wàhálà bá ọ̀nù lùbẹ́dù ọba àsọ́bì yẹn ló fún ẹ nínú ànábì wọ́n wá ní wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀fọ̀ bú tí a máa ní ẹ máa pa náà ní tí a kọ́ nù wé fún ọ̀hún ó wá ní muhammadu ọmọ àmì náà wọn ò wá mọ bí wọn ò gẹ́tì ànábì gẹ́gẹ́ wọn ò mọ bó kókó bolẹ kókó kí la mọ̀ tó lè ṣe báyìí bó la mọ̀ bí ó ṣe wà báyìí wọn ní ẹ wo wọn wá wá bí ẹ ṣe lè mú ànábì ibi ẹ̀sìn wọn wá lọ gbà mú wọn ní muhammadu ọmọ àmì náà tó wáyé pé bí ṣe máa dúró ló dúró tí máa káwó òkè kọ́wọ́ wọn má lè lọlẹ̀ wọ́n ta kókó kan tọ́wọ́ jẹ́ wípé bí ṣe máa tẹ̀ kọ̀kọ̀ ìyẹn rùkú òun lọ́ bá kọ̀kọ̀ fọ́mọ̀ lè dìde wọ́n ta kókó tọ́wọ́ pé bí ṣe máa ká wúrúkú lọ́ka wúrúkú ìyẹn ò forí kalẹ̀ nú o wọ́n ta kókó wọ́n sàwí oríṣiríṣi àwàl gbogbo àwọn àwàl orí ìrun ni wọ́n wí ni wọ́n fi ta kókó sára ànábì bí wọ́n ṣe ń ta lára sí ni ànábì bẹ́ẹ̀ ṣe ń ta lára ni ànábì bẹ́ẹ̀ ṣe ń ta lára ni ànábì gbogbo ẹ̀ ń tara ni láyé ọlọ́run fi ìdẹ̀ra rọ́pò fún wa àìsàn ara ni o ìmọ̀ bó ṣe jẹ́ ni àdá àjínà ni ẹ̀gbẹ́ ní romi ni ẹsẹ̀ ní dùn mí ni ọlẹ̀ ọmọ ni ọ̀sọ́nù mi ni owó ni ní ni kíní kan ni gbogbo jíjẹ́ ìnira ọlọ́run wọ́lá pé kò sọba tó lè tú ìnira lẹ̀ fún ẹ̀dá ju ìwọ ọlọ́run ọba alágbára nìkan lọ gbogbo ẹni tára bá ní láyé ọlọ́run dákun ìtúlẹ̀ àtọ̀dọ̀ rẹ téèyàn mọ̀ pé àlàáfíà dé ọlọ́run dákun má sábà jogún rẹ̀ fún wọn ẹni tí ò rí náà ẹni tí ò gbọ́rọ̀ ẹni tí ò lè sọ̀rọ̀ ẹni gbogbo onira láyé ọlọ́run ìwọ nìkan ló mọ nǹkan rẹ̀ ìwọ ló sì da dákun ọlọ́run ọbẹ̀ ọ ni ha ìnira ilé tani bí ńláko lakọlakọ ọlọ́run arán jìbìrì wá pé wọ́n yẹ owó ni pẹ̀lú ti mẹ́lọ́dọ̀ tiẹ̀ tẹ̀sù fún wa ní tí wàá mẹ́lọ́dọ̀ tiẹ̀ ni máa wí báyìí máa wí báyìí máa wí báyìí tani bí ṣe ń wí ọ̀ya ìwọ ìwọ ìwọ náà àwọn ọmọ ẹ̀yìn rẹ náà wọn lọ bí báyìí Amaru àti Ali lànàbí wa gbé dìde ọlọ́run wa júwe bí wọ́n fi nǹkan pamọ́ sí gbogbo bí wọ́n fi orí ibú pamọ́ sí fún kálukú wa ọlọ́run yóò tán náà mọ́lẹ̀ fún wa débẹ̀ yóò sì bá mú kú o oògùn kan ló lè mú kú o fún ọ gbogbo ara wọn kò bàjẹ́ fún gbẹ́rẹ́ inú wo ọ̀ọ́kà tó fi nǹkan míì kó nǹkan gbogbo nǹkan dúdú tó ń kó jẹun ń lọ stọọ ni n ò lè lọ kókó náà ńlọsọ ní fukú ọgbà gbogbo rẹ́dẹ̀ẹ́dẹ́ tó ń kó jẹun ẹ̀dọ̀ ẹ̀dọ̀ rẹ ọgbà gbogbo rẹ́dẹ̀ẹ́dẹ́ rí bú tó ń kó jẹun ni ńsarajọ ni dọ́gbọ́n ọba ti béèrè báyìí wọ́n wojú tu ẹtì ọlọ́wọ́ ajú ìfànàbí ibi báyìí ni wọ́n gbé sí. Si òkúta ńláńlá ni wọ́n fi kíní wọ́n fi lẹ́bàá wọ́n wá yí òkúta lé lórí ànábì wá júwe fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ wọ́n wá débẹ̀ wọ́n wá ti òkúta àníkù wọ́n wá rí kíní òǹdè àti kókó tí wọ́n ta wọ́n á mú ọdọ̀ ànábì àná ọlọ́ni fi lẹ́bàá wọ́n ń wí bá ànábì ṣe ń wí ẹ bá bọ̀ wọ́n kàn ti ẹ fi lẹ́ẹ̀ lé dá tú bẹ́ẹ̀ tu kò nítumọ̀ èmi mo lè tu ọlọ́run lèmi mo lè tu ìwọ kàn máa wí báyìí ànábì ni a'udhu bi ومن شر غوسك إذا وقب ومن شر نفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أنا بيوتا على ريان ọlọ́run bí mo ṣe wí náà dára kálukú wọ ya àìsàn tí ń ṣe kálukú wa mú aláradá ìkànnì sẹ́bóni téèyàn ń wá sẹ́bóni tó ṣẹlẹ̀ tọ́lọ́run fi mú yín wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ pọ̀ ní alukurani so jama ntí ẹ jẹ́ ká lọ solidify ntí ẹ jẹ́ ká lọ ró lágbára ní ìgbàgbọ́ wa nínú ọlọ́run kẹ́mi wa ẹ jẹ́ kẹ́mi wa ẹ jẹ́ kẹ́mi wa ó le nínú gbàgbọ́ walladhina amanu ashaddu hubban lillah àwọn tí wọ́n jẹ́ ẹni ọlọ́run ẹ̀mí wọn máa le ìfẹ́ ọlọ́run lẹ́mí wọn máa lágbára gan walladhina qala lahumun nas àwọn èèyàn yéèyàn ọlọ́láwọ̀ èèyàn gidi tí wọ́n sòríire láyé tí wọ́n sòríire nù sáré tí wọ́n sòríire láyé kìámà aná làwọn tó yẹ pé ìdá kọ́ọ̀là làwọn mú nọ́ọ̀sì kọ́ọ̀là làwọn mú nọ́ọ̀sì àwọn èèyàn tó yẹ pé tí wọ́n bá dẹni sọ fún wa pé iná nọ́ọ̀sì àkọ́dìjà máa wù lákùn ayé ń ṣe ọ ayé ń bẹ ayé ò mú ọ zadahun imanan ìyẹn gan náà àtúndẹ kí gbàgbọ́ owó tún le pé ayé ò lè mú mi àfi ọlọ́run máa mú mi àbáwọn náà wà ní dúró tẹtẹrẹ kọlu hasbunallahu wa ni malwaki àdúrà bẹnu hasbunallahu wa ni'mal Tani o ni ọmọ fẹ́ẹ̀fẹ́ wa ta ni ọmọ ṣetí mọ ta ni fojú méjèèjì sùn ẹ ní bá wa ẹ lè àtì ẹ rò pé ẹ rò pé ẹ rò pé mo kàn ń sọ̀rọ̀ ni mo ń sọ̀rọ̀ mo ń ṣiṣẹ́ tọ́ ni yàrá mu bí ihida mukulatẹ́yì wọ̀yẹ tẹ́kì bí ọ̀kọ̀rọ̀lùmọ̀nẹ́yà wàá wà yàkìzọ́nù náà yìí mu mi èdè ju méjèèjì yìí bá sùn mọ̀ ń pàkẹ́ ni mọ̀ ń yàkẹ́ ni ibi ń bá sì dùn sí ibi bá dúró sí èmi mo wí bẹ́ẹ̀ fún yín ibi bá dúró sí ọlọ́lọ́ ọmọ yẹn màláìka tí máa rọ̀ kiri ká mi bẹ́ẹ̀ ni mo wí fún yín tí ò sí tó lè mú ọ̀pọ̀ ọ̀dọ̀ mi gbà ní sàgùn tí ìgbẹ́kẹ̀lé àkàjọba tó ní mí lọ ẹrú ọlọ́run kan mo lọ sí wáàsí kan bì wáàsí yẹn lágbára gan ó wáàsí tó milẹ̀ tí irú wáàsí táwọn afáàmọ́ pọ̀ bá lọ ni mo wá lọ wáàsí hùn mo wá dé wàásù mo wá débẹ̀ báyìí ẹni tó darí wàásù Ìlọrin ló ti wá tó darí wàásù yẹn aa ah, ah, nígbà mo yọ pẹ̀lú àwọn ọmọ kéwú anímọ̀ nànà èmi afọmọ kéwú sọlá mo ò tí ì pọ̀ tó àwọn ọmọ kéwú yẹn wọ́n mọ̀ pọ̀ sí ni wọ́n sì ní àlùbáríkà ìmọ̀ wọn ọlọ́run jojú tèmi lọ àlùbáríkà wọn ọlọ́run jojú tèmi lọ bọ́ọ̀lù wọn ṣe ní ká yọ tẹ́wọ́ bàlọ́ wọn ọlọ́run jojú tèmi lọ bí mo ṣe wá fẹ́ kó ní bá àwọn ọmọ akéwù gẹ́lẹ́ ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún mi lórí àwọn ọmọ mi. mo wá yọ ọjọ́ náà ó blu nígbà mo parí wá sí àáfà yẹn wá ní àá òun fẹ́ mọ àáfà yìí bóyá ó rò pé oògùn ni ọwọ́ wa mi wá àti gbàdúrẹ́sì ọwọ́ wa mi wá ní àrùn fúlà ẹ̀mọ́ tí mo fi wáyé wá ń gbòdì mo bá ń sọ wá sí fún pé ntọ́ wá wáyé fún ọ o ṣùgbọ́n kò lè jẹ́ irú ntọ́ mí ni o oògùn lọ wá wá oníbẹ̀rẹ̀ ni àlùfùlà torí bẹ́ẹ̀ ṣe yọ́njọ́ tá a wí mo fi ọlọ́wọ́n bàbá ọ ní bẹ́ẹ̀ ṣe yọ́njọ́ tá a wí kèé ṣe pé wọ́n ní wọ́n ní kèé ṣe pé òun kèé ṣe pé òun sùn òun rí kẹ̀nìún ńláńlá báyìí ní èjìká mi òun rí níbí mo fi ọlọ́wọ́n bàbá búra ó ní intensi ti plan lẹ́bẹ̀ẹ́ mi kí n tó dé wá sí mi agbára ó nígbà mo sì dé àfáà ta ni ń jájá wájú ní ní ní mọ́sáàsì abẹ́ mọ̀kọ́lọ́ lọ́rùn mi ni ẹrù pé mo kàn jíṣẹ́ ni ẹrù pé mo yọjú rẹ̀ ni kò yí sí kẹfọ́nà mi pa ìrò bẹ́ẹ̀ ọlọ́run ló gbé wá bẹ́ẹ̀ ọ̀nà tí mo tọ̀ kọjọ́ tí mo ń ṣe pa ìtọ́lọ́ ń fẹ́ ló fi mí rọ. kọ̀ wá ṣe é wò wọn á ní yóò rí bẹ́ẹ̀ torí pé ntí tí tá a àgbà kan sọ sàábẹ́ kan sọ lórí Hajjaj bunu Yusuf nígbàtí Hajjaj bunu Yusuf sẹ́rí gbogbo ẹ̀yin ọlá ẹ sọ́ra yín mọ́fọlá kọlà fà wọ́n fọlá pìtàn lé yín àánú yín ní sẹ́mi mò ń fi sọ bẹ́ẹ̀ mọ́fọlá kọlà fà. sáfà bá ń pọ̀ yẹn lé ya mọ̀ pé ah, ọlọ́run ṣàánú òun làáfà fi ń pọ̀ òun lé mọ́fọlá kọ làáfà àwọn ọ̀fọlá pìtàn lé yín ni tí sáfà ti lọ lè yá nígbà yẹn sáfà olóògùn yẹn sáfà ńgbẹ́rẹ́ yẹn sáfà ọlọ́fọ̀ yẹn gbé tutù mi níbi mo ti kúnlẹ̀ yìí níbi mo ti ni ọlọ́run tá mi lójú tán yẹn yẹn àwọn tó sì bí mi wọ́n ṣiṣẹ́ rẹ̀ ìyá mi ẹrú bàbá mi ni tí bàbá mi ti kó láyé ìyá àtèmi ẹrú lọ́jẹ́ fún bàbá àtèmi gbogbo ọ̀nà tí èèyàn máa gbà ni tí mo gbà kọjá oríire mo ṣe bọ̀ ọ̀bẹ̀ àjájì bínú Yusuf ni wọ́n lọ gbé àfáàní wa wọ́n ní sọ̀rọ̀ wọlé àjà á sì pa wọ́n wá gbé àfáàdé wọ́n á dé àjájì Yusuf ni ẹ̀sà filẹ̀ ìjọ ọmọ lọ ẹjọ́ máa bó tiẹ̀ lọ ẹjọ́ máa bó tiẹ̀ lọ lọ́ba lọ làwọn sọ́jà bá yà bàbá lànà fi tọ́lá bí kàdá wá kàdá àṣà ẹ̀ mọ yóò sùn tá a lé ká tó rí mú ni ọlọ́ ẹ̀ mọ nǹkan kan ó ní ìnira ètò alákàtúfẹ́ yìí asàdẹ́yìn azimẹ́yìn fàtìyẹ́yìn àfọwọ́ èjìká rẹ̀ méjèèjì kìnìún ní ní adájú bínú Yusuf lọ sọ bẹ́ẹ̀ pé làáyétu alákàtìfẹ́ èjìká rẹ̀ báyìí kátìfù èjìká ní ṣódà kátìfù ṣódà èjìká rẹ̀ báyìí kìnìún tó tóbi èjìká bíi kìnìún tó tóbi fati haemi wọ́n wá ń yanu báyìí pé ẹni tó bá fẹ́ sọrí burúkú nù yín kó súnmọ́ bí ó ní mo fi ní ẹjọ́ máa lọ ẹnìkan wá yọ jáde nínú àwọn kèfèrí kéése gbogbo èèyàn yóò sọrí ibú ìwọ máa lídìí orí ibú ẹnìkan wá yọ jáde pé à tó bá fi wí báyìí ọba ìyàwó èrè gan tọ́ba ti wá wí báyìí lẹ́ni bá yọ jáde lọ́ba yọ jáde lọ́ba ìkìtàfà àlá ìsirì yìí ọwọ́ àtọ́pa àjájìbùnú yìí ó tọ́pa àfa yẹn ọwọ́ àleba dákun àfa mọ̀fọ́lọ́ ń bẹ̀ ọ́ dákun báyìí báyìí lọ́ba wí tí wọ́n fi fi ọ́ lẹ̀ oògùn ó lọ sàǹgbà ọ̀jáde ńlẹ̀ ó ní ànábì ti sọ fún wa pé táwa bá fẹ́ jáde ńlẹ̀ tá a jẹ́ mùsùlùmí ẹsẹ̀ ọ̀tún wa ni ká gbé jáde báyìí lẹ́nu ọ̀nà ká sì pé bisimilahi tawakalitu alalahi lahawla walakuwata ilabila ó ní téyẹ lọ téyẹ bọ̀ wọ́n ti sẹ ìsọ̀ránṣẹ́ láti sánmà ó ti tuntun sí wa ẹgbẹ́ tí èyí ṣe mùsùlùmí gidi ọlásùkọ́ lè àsùkọ́ ń bẹ́ lé rẹ ó fi nǹkan sábẹ́ pílò báwùn ó ti pè nǹkan láàárọ̀ lọ́jọ́ jímọ̀ tí ó jẹ́ pé la yọ̀ parẹ́ wèrè ó tó ń ṣàgùn jọ jímọ̀ ń jọ jímọ̀ yẹ pé la yọ̀ o tún ṣáàgùn o tún wẹsẹ níjọ́ jímọ̀ o tún lò kára o tún sọgbàdì o tún lò ká níjọ́ jímọ̀ tẹ́ pé kò sí tó lé ní káyọ́ ọmọ parẹ́ níjọ́ tó lọ́mọ ọdọ́ kan parẹ́ ẹni wá ní òun rí mo ní ọ̀parọ̀ nígbà pé èmi náà wí èmi ò sí lè gbà pé mo ṣe wí ntọ́nà bí bá ti sọ pé yóò rí bẹ́ẹ̀ kò ní jẹ́rọ́ so gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ kíyèsí ọlọ́wọ́ jẹ́ mi yọ̀rọ̀ mọ́ ọlọ́wọ́ jẹ́ mi yọ̀rọ̀ mọ́ ọlọ́wọ́ jẹ́ mi yọ̀rọ̀ mọ́ sábì yín bá ti rọ̀ mọ́ kò tún ní ìjàdúrà pé ọlọ́run àjẹ́ orí bẹ́ẹ̀ fún yín hàn bá ti rọ̀ mọ́ yóò rí bẹ́ẹ̀ torí ọlọ́run lọ́sàdéhùn bẹ́ẹ̀ kìí sì yapa àdéhùn tiẹ̀ ànábì wa jáde nígbà tí wọn gbà fún mọ́kà tí wàhálà yìí pọ̀ ànábì wa lọ tọ́ yìí gbogbo tẹ̀ wí káàkiri pa wa náà ni náà wí pa ànábì ó burú ó le jù ó le ẹ wú èyí ni ó wà é máa tẹ̀síwájú ni lórí súnà tọ́lọ̀ tàbí bíi ilé mi mọ̀ pé yìí tí ì rí ṣe gan èmi gẹ́gẹ́ mọ̀ pé ẹ ẹ nígbà tẹ́yìn bá wa ń sọ pé tí ẹ lé yìí tí ì tí ì rí ṣe ṣé mo ti rí ṣe ni bọ́lá ń ṣe ni bó ṣe fi rán àbí ẹ̀bí èwo la tẹ̀sẹ̀ kábọ̀dọ̀ tọ́ ni ń fa yìí anabi wa kúrò ní maka anabi lọ tọ́ yìí. mo dé ìlú yẹn mo lọ mo lọ ṣe ziara ìlú yẹn tọ́yì láàrin Mẹ́kà Madina ni ìlú yẹn wà àwọn ará Madina náà ni à ń bẹ́ ń yìí ẹ wo ìlú yẹn tí ẹ bá se pé Ọlọ́run ọba tóbi Ọlọ́run fẹ́ràn ànábì ànábì wa wọ pẹ̀lú pé wọ́n gbà ń gbogbo àwọn táwọn ẹbí ń bá sọ̀rọ̀ wọn ò gbà ìgbéraga wọn ò gbà kí ńgbọ̀ ya wọn wá lọ sẹ́ẹ̀tì anabi ni wọ́n sọ pé wọ́n wá lọ sẹ́ẹ̀tì asibuyan àwọn ọmọ kéékèèké wasufaha àtàwọn ọ̀dẹ̀ àwọn àwọn tí wọ́n mú kó mẹ́kọ̀ọ́ wọ́n wá ní wọ́n máa lè anabi lóko wọ́n ní wọ́n máa lè anabi lóko tó tẹ́ bá lè àwọn náà lóko kì ṣe tuntun ẹ̀ńtà àgbàṣẹ́ fún wọ́n lè lóko wọ́n bẹ̀rẹ̀ sí lé ànábì lóko wọ́n lé ànábì lóko débi wípé gbogbo ẹsẹ̀ bàtàtà ànábì wọ̀ báyìí ẹ̀jẹ̀ mú anabi àti ọmọ ọ̀dọ́ rẹ̀ nẹ́ẹ̀sì jọ lọ zaid bunu haritha nẹ́ẹ̀jọ lọ zaid bunu haritha ni wọ́n ń gbáwájú ni wọ́n ń gbẹ̀yìn gbogbo ẹ̀yọ́ ọmọ kéwú tẹ́ ẹ̀ máa sọ pé ìyàwó ní jẹ́ àfáà yín lójú yín ẹ̀ ní jìyà gbogbo ẹ̀yin jẹ̀mọ́ tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí òdodo tẹ́ ẹ pé à àáfàá tiwa ìyàwó gbọ́dọ̀ jẹ́ à ẹ̀ ní jìyà mọ̀ ń sọ̀rọ̀ bí ẹ̀yin alájìgì wà nǹkan kan lẹ́ẹ̀ma gba wájú lẹ́ẹ̀ma gbẹ̀yìn pé ìyà ọgọ́dọ̀ jà fáwa ìyà ọgọ́dọ̀ jà ìyà òní jẹ yín kò ní jọmọ yín ni bẹ́ẹ̀ni kankan kọ́ ló ṣe bí mo ṣe wà yìí ebi ẹsẹ̀ ìrànlọ́wọ́ ẹnì kankan ìbọn ló ṣe bí bẹ́ẹ̀. zaduburu arisa ńgbà wájú ńgbà wọn kí ló dé wọn kó ah, lè jẹ́ pé ìjọba bẹ́ẹ̀ fi sọ kó lè ṣe mí nìyí àdébí tẹ́bátì dé tọ́ ìf òkúta ni lọ́tún báyìí òkúta ni ló sì ọ́ lọ gbẹ́rin gbẹ̀rin ni sẹ́rí bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ tẹ́ ń ṣe bẹ́ẹ̀ báyìí ànábì kan rí tẹ́sùjò kan wá ìmọ̀lẹ́ yẹn kan bọ̀ ni wọ́n sọ̀kalẹ̀ wájú ànábì ni gbì yóò di báyìí di jìbìrìlù ni jìbìrìlù dé ànábì rí i ẹnìkan wá tẹ̀lé ó tẹ̀lé Jibrilu malikuli jabali ni wọ́n ń pè sẹ́wọ̀n pé jabalu àbí kùbẹ́sì wà báyìí ìkejì rẹ̀ dúró ti báyìí òkè ńláńlá méjì kan bẹ wọ́n dúró ti ra báyìí Jibrilu wa ni anabi pẹ̀lẹ́ ọlọ́run ọba rẹ ní sámà olóhùn rí nǹkan fi ń ṣe ọ olóhùn rí pẹ̀lẹ́ ẹ wo consolation ìwé ẹgẹ àní kípẹ̀lẹ́ ẹ ń tẹ́ di kípẹ̀lẹ́ láti sámà. oni ní ọlọ́run wa ní kí n sọ fún ọ wẹ́nì ànábì báwo wọ́n ní mo rí ó ní òun ní màlẹ́kà tó wà ní nkí àgbogbo àwọn òkè yìí ọlọ́run wa ní òun rọ̀ fún ọ gbogbo ntọ́ bá fẹ́ fi ṣe. màlẹ́kà wa sọ fún yí pé jìbìlú ẹ eh, málẹ́kù ìjábàlì wa sọ pé ọkẹ́ yìí ṣé kí n sí báyìí kí n ṣe léyìn náà báyìí kí n pa méjèèjì pọ̀lẹ́ lórí kó jẹ́ pé wọ́n sin lẹ́ẹ̀kan náà láàyè àwọn jáńlẹ̀ olóko yìí ṣé ń gbé báyìí ṣé ń gbé báyìí kó o lè mọ̀ pé má lọ́wọ́ nu pé ẹ lọ́ọ́ fìyà jẹ àfa yín tí ó fi fìyà jẹ yín tẹ̀lé bọ́ bẹ̀ ń bẹ lọ rẹ̀ wàláì má lọ́wọ́ sí má jẹ́ inú rẹ̀ ó dùn sí pé wọ́n lọ wọ́n lọ sí àfa má bá yá àwọn ọmọ rẹ jẹ́ kalẹ̀ kí wọ́n tó dé ogun tí ń ja ọmọ mi ogun tí ń ja ọmọ mi kò ní ṣe é kò ní ṣe é yọ ogun tó yẹ pé bàbá rẹ̀ lọ́ọ́ ràálẹ̀ fún ni oríire tọ́mọ mi sì ń ṣe kò ní ṣe é gbà lọ́wọ́ rẹ̀ oríire tí bàbá àbíyá rẹ̀ ràálẹ̀ fún ni o. màlẹ́kà ni ṣe ń gbé òkè yìí báyìí kí n gbélé yìí báyìí kí n pákọ̀lẹ́ lórí káyé wọn bàjẹ́ ẹ wà pé kí lànà bí wí ẹ ànábì ni àríjù mínàlọ́ọ̀hì àríjù mínàlọ́ọ̀hì an yukhrija min aslabihim man ya'budu Allah nfẹ́ yẹn àníbi nfẹ́ yẹn ntí mò ń fẹ́ ni kọ́lọ̀ wọn ṣàánú mi látara wọn kọjá pé àwọn tí wọ́n ń pè mí wèrè tí wọ́n ń lẹ̀ mí lóko yìí kọ́ wá bímọ tó yẹ pé bí mo ṣe ń ṣe yìí náà ni ó ṣe máa fi gbogbo ẹ̀yin tẹ́ ẹ ńgbà tẹ́ Ọlọ́run bá ṣe tọ́mọ rẹ kaba wá yí àsojú ọ̀nà alùsùn náà tẹ́sí yé e tó wá wá tó kọ́kọ́ gbogbo jẹ́gẹ́jẹ́gẹ́ tó sólè rẹ tó jà gbogbo wèrè tí ń bẹ lábẹ́ bẹ́ẹ̀dì rẹ tó kó kú òfin bá mi èyí ò ní ìtumọ̀ ọwọ́ àmọ́ rẹ ti mùdírù ń jọ náà wá àfẹ́fọ́ máa protect ọmọ tiẹ̀ o ṣùgbọ́n lọ́wọ́ ò ní firun tẹ̀ fi ń bá mi lò kò ní ti bá yín lò mọ bẹ́ẹ̀ kò ní já àwọn ọmọ yẹn ò sórí ibu insha allah àwọn ọmọ yẹn ò ní sórí ibu insha allah ikhwatal iman.

ìwọ̀n tẹ́ ìfáfá ló ń jẹ ọwọ́ agbé támúrù fún ànàbí sẹ́gbà tá a lè fẹ́ gba támúrù báyìí ṣùgbọ́n kò sógun tó lè ṣẹlẹ̀ má fẹ̀sìn ilẹ̀ ànàbí wa fẹ́ gba támúrù ànàbí ní bísímìlá ọmọ nbà sọ wípé láyà àlù adal balad adal kawul àwọn aráàlú ìwọ̀n èso ọdún tó sọ bísímìlá kí ni ń jẹ́ báwọn oògùn ni a máa ṣe ń bí ọ̀fọ̀ ni a máa pa láyà àlù adal balad adal kaw padà kò sọ pé kò wí ọ̀rọ̀ ń padà pé àwọn aráàlú yìí sọ pé bisimilayi kẹ́lẹ́ bí àwọn kèfèrí kórìíra ìsìlámù de láyà kúlù alu adal balad adal kaw ntọ́ sọ̀n àwọn aráàlú yìí sọ kò sọ pé àwọn aráàlú yìí sọ pé bisimilayi torí pé ó kọ́ ọlọ́run lágbára débi pé tọ́ ọ bá ń pè tó rò pọ̀ fi ń ṣeré ntọ́lọ́ wọn máa ṣe yóò sì máa ṣe ẹ bí ó kọ́ ọlọ́run ṣe wàláyì ẹ lọ wò tán dáadáa ìkànnù tó fi jẹ́ wípé fìrìhàn sọ̀rọ̀ ó mú fún Musa ní wípé ìgbà Musa ń débẹ̀ ńgbà kéke Musa ti kọ́kọ́ ọlọ́run sára ilé ìgànnà bíbí ọmọ èké ń ṣeré ó ti kọ́kọ́ ọlọ́run kan báyìí tọ́lọ̀ ni tí wọn bá rí parẹ́ fún bẹ́ẹ̀ ilé òun lè parẹ́ bẹ́ẹ̀ ni mo wí fún yín má lọ sàsokọ́ ọbú ń yẹ̀yẹ́ mùsùlùmí tó ń kírun tó ń ṣe Allahu Akbar la ilaha illallah salamu alaykum ah, ó sì wọnú lé rárá salamu alaykum ó sì rádùn salamu alaykum ó rí kéńté o sì ní mùsùlùmí ìwọ tó yẹ lọ tó yẹ kọ inú kó ṣe ìsìlámù yányá àbí kúkú lọ kọ lọ máa jẹ olóòṣà kíni wálé rẹ kíni àdó ṣe fún ọ náà ẹ rò pé ìfúnlẹ̀ mọ́ mi ó jẹ́ kí n para bí tí mo sọ ni yìí máa wí lọ bẹ́ẹ̀ ni ìgbà tí èsì rọ ọ wá wí bẹ́ẹ̀ tán ànábì wa ní aráàlú wo ni wọ́n mọ̀ yìí tó ń bá mi sọ̀rọ̀ yìí ó ní ana mi nà ìnáwà ó ní masimok kí ló kọ rẹ ó ní ana adas adas ló kọ mi mi ayu díìnì díìnù irú ẹ̀sìn wo ni wọ́n ṣe ó ní ana nasarani yìí ó ní kírísítẹ́nì ló ń ànábì wa ní min ayi balad anta ìlú wòlò tiwa ó ní ana mi nà ìná wa ìlú kẹtẹ́pẹ́ náà ìnà wa ni ah anabi ní ìlú àwọn ẹni ọlọ́run ìlú anabi ìlú ìlú anabi yunusa ah lọ́wọ́ máa ní eh ah bóòlù sí ma anabi òótọ́ ni ìlú wa ni yunusa ìtọ́bọ̀ eh, inú ẹja ni mò ń sọ anabi ọlọ́run tẹ́já gbé mi ìlú wa ni lóòótọ́ yunusa ah anabi wa ni yunusa zaaka akhi ọmọ ìyá mi ni káàní nàbí yàn ànábì ọlọ́run nígbà tiẹ̀ tọ́lọ́run rán sáyé wà á nà nàbí yù irú tó gbé wá kò sọ́ba ká àfọlọ́run tó gbé wá tó sọ tẹ́ lọ ilẹ̀ mi náà ń ṣe báyìí táwọn èèyàn ń kọ̀ yìí. ọmọ ní èlò ní ọ̀nà mi tí máa fẹ́ ṣe kínní ànábì lónìí náwó ọ̀ọ́kà sọ pé la ilaha illallahu muhammadun rasulullah ó ní sọ́tàn ni ah, ọmọ bá wí lọ́ba di mùsùlùmí ń tiẹ̀ kánàbí ọ̀wá bínú tán ké eléyẹ gbé eléyẹ gbé ẹ pákọ̀ ànàbí ò bínú yín tó ṣẹlẹ̀ ńjọ́ Monday tó bu ẹyin tẹ́ ẹ jó lóríire tẹ́ ń pè mí tẹ́ gbọ́ àtẹ̀yìn tẹ́ wá bá mi mo gbọ́dọ̀ clear rẹ̀ fún yín torí wípé mo wà ní community kan tó jẹ́ wípé ìwọ̀nba ni wọ́n mọ iyì dáadáa tọ́lọ́wọ́n bá gbé bẹ̀ yes ṣùgbọ́n yẹn ò sí ẹ̀ka ọlọ́run ló ń ṣiṣẹ́ rẹ lọ. àwọn èèyàn wá ń sọ kí i pé ìjẹ̀sìn ni mùdírù ń jà ní ìjìjẹ̀sìn o ní ìjarí èmi ìjàjẹ̀sìn kí lọ́kàn mi ti fi máa ìjàjẹ̀sìn nígbà tí ti pé orí mi dàrú sànẹ́bí tí mo gbàṣẹ́ fún jíjẹ̀sìn ànẹ́bí ò jíjẹ̀sìn wàlọ́ọ̀ èmi ò jíjẹ̀sìn ṣùgbọ́n àwọn tí wọ́n bá fẹ́ báyàn lórí jẹ́ wọn èé gbé bẹ́ẹ̀ ń tọ́ kọrin sí kọ̀ǹkẹ́rì èmi èjì jẹ̀sìn o njọ́ náà gan ó wá bí ìjẹ̀sìn tọ́wọ́ pé èmi náà ò lórí pípé yóò di ìjẹ̀sìn tí agbára àdúgbò ìjọ ò ní ká regardless of ẹni tó bá yóò wà nbẹ religious conflict ìjẹ̀sìn ṣe nǹkan tí nǹkan rè ìjẹ̀sìn ọ̀dà ọlọ́run mẹ́jà rí jẹ̀sìn ẹni tó bá rí ọ̀nà tí ìjẹ̀sìn fi fẹ́ yọjú kó ìtìpá náà ni o ìjẹ̀sìn ọ̀dà o ìjẹ̀sìn ló burú jù conflict pọ̀ gan marital conflict wa. societal conflict wa. tribal conflict wa. religious conflict ìjà ẹ̀sìn ló burú jù ìjà ẹ̀sìn ló burú jù ọlọ́run má jẹ́ jẹ́ ẹ̀sìn ọwọ́ àdúgbò wa kọ́dà ọlọ́run má jẹ́ ọwọ́ orílẹ̀-èdè yìí gan abẹ́ẹ́nú àánú rẹ̀ ìjà ẹ̀sìn òyìn sí kílẹ̀ ń fi ọ̀rọ̀ ọkọ̀rọ̀ lẹ́ ń sọ káàkiri hùn ìjà ẹ̀sìn tí ìjà ẹ̀sìn bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé tòótọ́ ni ìjà ẹ̀sìn ṣẹlẹ̀ tí mùsùlùmí sì lẹ́tọ̀ọ́ àti ja ìjà hùn gbogbo ẹni tó bá dojú kọ wọn wọ́n parẹ́ ni ẹ mọ bọ́lá ń ṣe lóhùn ọmọ ẹ mọ bọ́lá ń ṣe lóhùn ọmọ ṣe pẹ̀lú àwọn mùsùlùmí ni ọlọ́ni ẹ wo gásọ́tù tàbúkì three thousand làwọn mùsùlùmí hundred thousand làwọn kèfèrí wọ́n hàn ìjẹsẹ gásọ́tù tàbúkì three thousand ni mùsùlùmí three thousand ẹgbẹ̀rún mẹ́ta one hundred thousand ni kèfèrí ṣé one hundred thousand ọkọ̀ ju three thousand lọ ni wọ́n hàn ọlọ́mọdé jẹ́ ẹ̀sìn òde èmi jẹ́jẹ́ ẹ̀sìn o èmi èjà pàápàá ìjẹ̀sìn mọ́sálásí àwọn kírísítẹ́nì lọ́kàn ṣé mọ̀ ń jàjẹ̀ sínú gbogbo yín náà sì mọ̀ àwọn àwọn alábòsí wọ̀nyí mọ́sálásí kírísítẹ́nì lọ́kàn o ilé mi kírísítẹ́nì lọ́kàn o láti ìbẹ̀rẹ̀ tó fi dé dẹ́kìn ilé mi mùsùlùmí lọ́kàn láti dẹ́kìn tó yẹ dókè kírísítẹ́nì làwọn ọmọ tó kọ́ o ṣé mọ̀ ń jàjẹ̀ sínú gbogbo àwọn tẹ́ ń tajà ládùúgbò ìtẹ́jẹ́ kírísítẹ́nì wọ́n máa wá ní kíni obi kí ń da gbogbo gbá wọn lẹ̀ pé èló ni gbogbo ẹ̀ ṣé mọ̀ ń jàjẹ̀ sínú. oko kristian mò ń fún lówó mò ń fún wọn lóúnjẹ o àwọn ọmọ òrukàn kírísítẹ́nì mò ń fún wọn lówó mò ń fún wọn lóúnjẹ o àwọn ẹ dákun ẹ wa gbogbo ẹ o ìyá mi o bàbá mi o ntí ò lẹ́tọ̀ọ́ ó wá ṣẹlẹ̀ kẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ wà ń bẹ̀ wọ́n wá ń lẹ ilé ọlọ́run lóko ẹ̀yin náà tó wá àwọn ń n àwọn ìyàwó yín tí wọ́n wá ń pe àwọn yẹn káàkiri ẹ̀wẹ̀ ó tọ́lá láti di kékeré yẹn kan ẹ má bàa mú dìrú dà sí o ṣé mo bẹ̀yìn pé ẹ gbà mí lẹ̀ gan ni. ẹ jẹ́ sọ́ra yẹ̀ yìí mùnàfíkì anú yín ní ṣe ni o ìfẹ́ sórí ibú ni o ni mo fi ń sọ fún yín pé ẹ padà ń di gbogbo dẹ̀rẹ̀dẹ̀ yẹn o gbogbo àwọn ọmọ tó ṣe nǹkan ti yáfi wọn torí pé àwọn òbí wọn àwọn tọ́jú tó lóríire wọ́n dìde gan pé a ẹ má tọ́ mi mò ń sọ fún mi ìtọ́jà ẹ má tọ́ mi nàyànàyà kọ́ má na ẹni ọba o èmi tó wá kọjá ẹni ọba o ẹni ọlọ́run lèmi o ìyìn sì fi ìjẹni ọlọ́run mi ti tọ́ ẹnì kankan èmi ìtọ́jà o èmi ìbá yẹn fa wàhálà o sẹ́mi tí mo láwọn ọmọ kéékèèké ni màá máa fa wàhálà nínú ọ́sẹ̀lì níbẹ̀ yẹn àwọn ọmọ ọdún mẹ́fà àwọn ọmọ ọdún méje ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ni tó fi gíláàsì kọ́lé rẹ̀ máa ṣeré òkò àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n dájọ́ sọ́dọ̀ mi tí mo fẹ́ kó wọ́n padà sọ́dọ̀ àwọn òbí wọn lálàáfíà kí wọ́n móríire oríire tí wọ́n wá gbà kọ́ lọ́wọ́ jẹ́ wọn orí mú lọ. sẹ́rù mi yẹn ni ó mọ dájà alẹ̀ ṣé mo jẹun tó ń dájà alẹ̀ mi ìṣe olòṣì olòṣì ní dájà alẹ̀ mi ìṣe ni ìyà ẹni ìyà ní dájà alẹ̀ mi ìṣe ẹni tí ò ní ti ń wò wájú dáadáa ẹni tó bá gbà pé ayé òun ti bàjẹ́ ní máa dájà alẹ̀ ebi sẹ́ńtáyé ẹ̀ bàjẹ́ látàrọ̀ dálẹ́ ibi tẹ́yìn ọba mi ni iwájú ta lè ọba mi mi ìṣàfóúnjẹ gbọ̀n ìbà ló kọjá tẹ̀m̀bà mi ló kọjá káàkiri yẹn kò ní ìtumọ̀ kankan ju pé yóò máa dá fún mi sí lọ ṣùgbọ́n ẹ má jẹ́ n sọ tí yóò máa ṣẹlẹ̀ sínú ilé kálukú yín torí tí n bá ti ń sọ báyìí ni àṣẹ ó sì máa gùn. ìyìn tí wọ́n lọ́n ṣe ṣe mí ìfi yẹn nìkan jẹ́ o tí n bá jọ̀lẹ̀ gan tẹ́ ẹ bá yàn mí jẹ Ọlọ́run ràn mí lọ́wọ́ bẹ́ẹ̀ lé pé mi ì sọ̀lẹ̀ Eyi ò kì í yẹ̀yẹ̀ jẹ́ o ẹni tí yàrá yẹ̀jẹ̀ ọlọ́run ni máa ràn lọ́wọ́ o mọ́tòrí pé olówó lọ́kọ̀ òrùpá yẹ̀yẹ̀ jẹ́ mọ́tòrí pé ọjà àfà mọ́tòrí pé onípò má yẹ̀yẹ̀ jẹ́ o ẹtọ́ bá yẹ̀yẹ̀ jẹ́ ọlọ́run rẹ̀ ń tọ́ yẹ̀jẹ̀ lọ́wọ́ o. yín sọ àdúrà kan fún yín sìn ń tàdé bíi wí náà náà nù ẹ̀yin mùnàfìkì mùsùlùmí sẹ́ẹ̀ lè dìde tí wọ́n wá lẹ́lẹ́ ọlọ́run lóko ẹ lọ́wọ́ gbogbo páànù wájú ìpátá wàláì ó ti ń jò báyìí gbogbo páànù gbogbo páànù wájú yìí àná tó jòrọ̀ gbogbo táwọn kò ṣe dúró mọ́ tó jòba ti ń rọ̀ báyìí ṣùgbọ́n ẹ má wọ̀ọ́rì màá tún ṣe insha Allah àwọn ọmọ tẹ́lẹ̀ dẹ̀ wò mo yá fi wọn fọlọ́ ìfẹ́ káwọn tó ni wọ́n ṣòfò wọn nítorí ẹ̀sìn mo kọjá sí ẹ̀rọ bá dẹ́ gbogbo orú rẹ̀ dẹ̀rẹ̀dẹ̀ bẹ́ẹ̀ wo ẹ yà lọ kìlọ̀ fún ara yín kátàkárá kálukọ́ lọ sọ fọ́ mẹ́ pé ẹ má kọlù mùdírù o ẹ sọ ara yín o mi ìbá tún ti sọ àwọn tí wọn jẹ olóríire tí wọn jìnà tí wọn jẹjẹ mọ mọṣáláṣí tí wọn sara àdúgbò ìyẹn tí wọn bá mi tí wọn sọ ni pé mùdírù ẹ gbọ́ngbò nìjẹ̀sìn bẹ̀rẹ̀ kí ló ń tẹ̀ ń jíjẹ̀sìn ṣé mò ń jíjẹ̀sìn ni ijó lẹ bá mi ń jíjẹ̀sìn rí ẹ bá mi dìjà gídíjà gan tí má tú àwọn ọmọ akẹ́wúlẹ̀ ìjọ náà gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ pé ẹ sọ lónìí ẹ sọ lọ́la ẹ ní lè sùn. mo lé àwọn ọmọ mi wọlé ni pé ẹ̀yin ọmọ kéwù ẹ wọlé ẹ wọlé ẹ mẹ́jà ẹ̀yin ẹ wọlé ẹ wọlé àwọn ọmọ mi ọ̀já èmi nìkan mo dúró níwájú tí òkò fún mi òkò bá mi lẹ́yìn òkò bá mi òkò bá mi jẹ ẹ ẹ yín ìbínú tẹ̀ ń bí látijọ́ yìí tí ò ẹ ṣọ́ra yẹ ẹ̀yin mùsùlùmí mùnàfìkì wọn ò lè dógun ti pásítọ̀ kan bá ń kí kírísítẹ́nì ó sọ̀pọ̀tì wọn àwa tó rí ẹ̀yin mùsùlùmí nu wọn náà àwọn ìwà ń pè mí ẹ lọ wo orí fóònù mi oríṣiríṣi ẹ gbọ́ kí ló fa conflict kí ló fa conflict èmi conflict. èmi ìjájà ẹ̀sìn o kèfèrí èmi máa ra nǹkan lọ́dọ̀ wọn ìkẹ̀kẹ̀ ní tí wọ́n sọ yìí níye sọ oúnjẹ ẹ̀sìn wọn mo ní ẹ jẹ ṣé bá nàbí ló wí bẹ́ẹ̀ kẹfẹ́ ní tájà mọ̀ ń rà ṣé bọ́ tájà mọ̀ lọ rà ni ṣùgbọ́n tó bá lòun ṣe kírísímàsì yìí níjẹ àbí mo fẹ́ máa ń nu wọn ṣé máa ń ṣe kírísímàsì mi ò ní jẹ́ǹjẹ́ wọn bí máa ń ṣe léyà báyà bí bí ọ̀bá ti bá tàwọn náà mú wọn mọ̀ jẹ a lè christian ló pọ̀ jù ní àwọn tó ń ṣiṣẹ́ ní gbogbo ọmọ àdúgbò tí bá ń ṣiṣẹ́ gbogbo sẹ́tọ̀ ọmọ àdúgbò bá ń ṣe lèmi máa gbé fún wọn tí n bá jẹ́ tó fẹ́ máa jàjẹ́ ẹ̀sìn tó fẹ́ máa discriminate ṣé màmá gbé sẹ́fọ́ ọmọ christian ti mẹ́rẹ́ àdúgbò ni. wọ́n á ń sọ kí mùdírù ń jàjẹ́ ẹ̀sìn alákatakítí ni èmi alákatakítí èmi ìsá alákatakítí o gbogbo gbàtẹ́ ìsìn wá tẹ̀ wọ́n ń gbọ́ túbà ǹjẹ́ gbọ́ kí n sọ pé ẹ bò wọ́n ẹ sí wọn ẹ nà wọ́n rí ntí mo máa sọ ni pé ntí mo ń sọ yóò mùsùlùmí ni o kọ̀ọ̀kan kèfèrí ọ̀nà ìlànà tí kèfèrí bá ń tọ̀ kí kèfèrí ọlọ́ọ̀tọ̀ làkúndínù kún èmi kọ́ lẹ́ ń takò kúránì lẹ́ ń takò ẹ̀yin kèmùnáfìkì yìí àánú yín ń ṣe mí kúránì lẹ́ ń takò èmi jàjẹ̀ sí o kẹ́ni kí alukọ́ lọ jókòó rẹ̀ jẹ́jẹ́ ẹni tó bá sì tọ́ mi wàhálà èṣù mi o tó bá bẹ̀rẹ̀ tán mi yé bẹ̀rẹ̀ rẹ̀ ni o torí pé anabi sọ pé alifitina tún náà ìmọ̀ tún làánà Allahu man àìkọ́dọ̀ hàn anabi níjọ́ tọ́lọ̀ ọba ti dá fìtínà wàhálà táyọ̀ máa rojú ọlọ́run kọ́ máa sùn ni oorun lọ́rin àìrojú máa sùn kí ló dàrú máa sùn kádùkú ọ̀dàrú máa sùn anabi wa ni ọlọ́run ò níjọ́ dá fẹ́ tó bá lọ jí ẹ tó bá lọ jí ni túmẹ̀ tó lọ dá wàhálà lẹ̀ ṣé èmi ò lè wí sáǹdì èpè àti sẹ́mọ̀ ọlọ́run jọ dá fẹ́ mi torí pé ẹ lè rí wàhálà kẹ́rí pé mi mọ̀ dálẹ̀ ṣùgbọ́n tẹ́ bá rò pé ẹ lè wá dá wàhálà kan lẹ̀ tẹ́ bá rò pé nkí àmì lẹ́ dà sí ẹ jẹ ìyà kálukọ́ lọ sọ̀rọ̀ rẹ̀ ìtẹ̀gbásẹ̀nì kankan kẹ́yìn kan máa wọ̀n sí mi n ò pè é pé ẹ wá ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ tẹ́ ẹ bá ti lè ràn lọ́wọ́ sára àdúgbò yìí nìkan ni wá ń kírun bíi ní tẹ́ ẹ bá wá tú mọ́ṣáláṣí ńjọ yẹn táwọn èèyàn wá tì tá wá tẹ́ wá dé tí wọ́n bá mọ́ṣáláṣí ṣé wọ́n wà lẹ́yìn mùsùlùmí àdúgbò káre ni ṣé bí ìṣẹ̀lẹ̀ mùdírù ni tí n bá kú ṣé wọ́n sì mí bí ní àdúgbò sì bí mi Sebi bíbí ọmọ ẹjẹ́ mọ́ṣáláṣí lọ táyé òfin ní jáyé máa ni ẹ̀yin tẹ̀ máa ń tẹ̀ ń ṣe ẹ̀yin mùnáfíkì ìmọ̀lẹ́ tọ́yẹ kọ́pọ̀lọpọ̀ yẹn lọ tún wẹ̀wẹ̀ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣépè gbogbo ẹ̀mọ̀ ń gbọ́ o kò sí tẹ́ sọ tí mi ò gbọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣépè dédé èpè tẹ́ bá lè tó rí àwọn ọmọ yín àtàwọn ọmọdé ọmọ yín bá lè wù ó ní ká ẹ máa ṣẹ́ o èmi ẹ̀ sẹ́ńtẹ́pè lè ràn o wàláhì pé ò lè ràn mí mo fi Ọlọ́run bá gbogbo rẹ̀ dẹ̀ dẹ́jú kálukú ṣe kí yẹn ẹ máa ṣe pé yẹn ẹ tọ́ ti àwọn ṣèkínní kan ìní kan ṣèkínní kan ẹ rí ọlọ́wọ́n bàbá wá sáìsì yín láti sánmà ni kálukú lọ sọ́ra rẹ o èmi èjì jẹ̀ sí o mo wá fẹ́lẹ́ yìí mo fi sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá ti wá gbọ́ ìdí ọ̀rọ̀ gẹ́gẹ́ ẹ̀yin mùsùlùmí rere tẹ́ wà ládùúgbò yìí àbẹ́yìn tẹ́ wá láti ta tí mo ṣàlàyé ọ̀rọ̀ fún yín pé èmi ò jíjẹ sí òpin ìjárí gbogbo òdílé màmá tèmi kírísítẹ́nì ni wọ́n màmá mi lọ́n fàyọ báyìí tọ́sọdọ̀ lórí rẹ pé wá sí ìsìlámù Victoria ló kọ ìyá mi tẹ́lẹ̀ bá mi má rí ìyá àmọ́ má rí kẹ̀ yes Victoria bá mi má rí ìyá àmọ́ wá má rí kẹ̀ ìyá tó bírù mi ṣé o ti mọ̀ pé ó rí kẹ̀ mùsùlùmí fẹ́ mọ àwọn wa gbogbo àjọ ń ṣe láàrin ara wa kò sí wàhálà kankan kò sí kò sí problem bàbá ẹ̀dá kírísítẹ̀ ni wọ́n àná mi ni wọ́n ṣé jọ sọ̀rọ̀ ní ìsìnkí wa kí ṣé máa gbé pọ́npọ́ lọ́lé bàbá ẹ̀dá ní ìsìnkí máa lọ́ máa nà wọ́n gi nígbà mo fẹ́ mọ wọn mo sọ wọn dájọ́ ìsìn ilẹ̀ tẹ́ wá ń sọ àṣegi ẹ sọ́ra yín o mo fi ọlọ́run mo fi bẹ́ ọlọ́run gbogbo tí ń jẹ́ ìsìlámù ọlọ́run mọ́jẹ́ nìyẹn ó mú wa ọlọ́run má jẹ́ kí títí náà ṣẹlẹ̀ ìjà ẹ̀sìn ọlọ́run má jẹ́ bẹ́lẹ̀ nínú ilé wa ọlọ́run má jẹ́ tí ẹ̀jọ́ ṣẹlẹ̀ ládùúgbò wa lórílẹ̀‐èdè wa nàìjíríà lápapọ̀ gbogbo ẹ̀ ìjà ẹ̀sìn ọlọ́run má jẹ́ ṣẹlẹ̀ ọlọ́run má ẹnu ẹlẹ́nu ní báyẹn jẹ́ ẹnu ara yẹn fi tún rẹ̀ ṣe ẹ máa gbọ́ pé ah, mùdírù àsáfà wa náà ń já èmi èjá ẹ̀sìn so ọlọ́run níjọ́ bàjẹ́ o ọlọ́run níjọ́ dàrú o wa gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde dáadáa ọlọ́run ó ṣe dáadáa fún yín rọ́pò ah, àwọn ọmọ náà ọlọ́run ó tún wọn ṣe àwọn ọmọ náà ọlọ́run ó tún wọn ṣe tọ́lá ẹni tó bá fẹ́ ṣe rere bàǹkẹ́ rere jẹ́ ní 1993 mo wà nílé kéwú náà wọ́n wá kó wa ní ìyànà Mẹ̀dínà àwọn tọ́ọ̀gì kan wá kó wa wọ́n wá gbé òkò lé gbogbo wa lọ pé ká máa ń sọ pé gbogbo mọ́tò tá a bá ti rí tọ́wá mọ́tò Haúsá ká máa fọ́ ìwà ni sọ pé ń gbòkò tọ́lá tó wá kókò fún ojú wọn ọ̀rẹ́ rìn mo wá gba òkò àbẹ̀lílì ọ̀rẹ́ mi ọmọ kiri máa ń pé jẹ̀lílì yóò yàn èmi ò ní fọ́n gíláàsì mọ́tò mọ́tò èmi náà fẹ́ ra mọ́tò láyé o àwa débẹ̀ haúsá àbí yorùbá sẹ́bá bá àwọn yẹn ṣe ń ṣe ẹ jẹ́ kó àwọn ọmọ yín kí wọ́n má jẹ́ bàṣẹ jẹ ọmọ tó bá ń ba nǹkan jẹ́ òní ṣe rere haúsá àbí yorùbá tí wọ́n ti pa haúsá ní oko wọ́n fọ́ kíláàsì mọ́tò ńláńlá mo yà gbóko lọ ṣe nígbà mo rí pé gbogbo èèyàn dà yìí lọ́wọ́ yìí tí mo yí mọ́lẹ̀ níbi ìtàpẹ̀rin mọ́họ́ ni ọlọ́run ọ̀rọ̀ àníyàn mi ò ìyìnbá nǹkan o ìgbà tí mi ò bá nǹkan oníkan jẹ́ ọlọ́run ṣe dára fún mi náà ẹ tọ́ àwọn ọmọ yín kọ́ mọ̀jẹ̀ bá ṣe jẹ ẹ sọ fáwọn ọmọ yín pé béèyàn bá ń jà èèyàn jàjà bíi kakú èèyàn jàjà bíi pé kò ní parí èèyàn wípé ń tọ́ba lè bàjẹ́ kó bàjẹ́ ní da láyé ẹ má ba da jẹ́ ó ṣòro kéèyàn tó da ebi dáadáa náà ní kálukú lé lọ́wọ́ rẹ̀ ó ilé sòro kọ ẹ tọ́lọ́ bá rà fún ẹ tọ́lọ́ bá kọ fún ni iṣẹ́ kọ kó a máa ba property máa mú yín jẹ́ kẹ́ ẹ máa wálé ẹ̀yìn ẹ̀yìn jòkó síbi kan ẹ̀ rẹ́rìn. abẹ́mi mo sọ̀rọ̀ àmì bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá tiẹ̀ wá lé wá ṣàtúnṣe ọ̀rọ̀ wa ẹ mọ ìtúbà wa jẹ́ mọ̀ bẹ́ẹ̀ wọ́n bá lè fẹ́ràn àfa bẹ́ẹ̀ wọ́n bá lè jẹ́ àfa àkọ́ fẹ́ràn àfa àkọ́ lọ́mọnú àfa bọ́ọ̀ bá lè ṣe gbogbo ẹ̀ mọ́kò yìí àfa fàáfà lẹ̀ fọlọ́ọ̀ ọlọ́run jẹ́ káwọn ọmọ yẹn ó bàjẹ́ gbogbo àwọn ọmọ yẹn náà ọlọ́run tún wọn ṣe gbogbo ọmọ kálukú gbogbo ẹni tó ti rọ́mọ rẹ̀ sínú rẹ̀ ń dùn ọlọ́run ní padà sọ wọ́n dìbànújẹ́ fún yín gbogbo àwọn tí wọ́n rọ́mọ wọn tí wọ́n ń sunkún ọlọ́run padà fa ọmọ yẹn pa wọ́n lẹ́rìn ọlọ́run ṣàánú gbogbo wa yóò bí abùkátà wa jẹ́mọ́ ramadan ti ń bọ̀ àwa ṣàbánu báyìí kò ní ìdí àwẹ̀ lẹ́yìn àyámùlì bídì thirteen fourteen fifteen ní oṣù kọ̀ọ̀kan kò sí ti ń dàwé arúgbó jàmọ́ ramadana nìkan làwẹ̀ ọ̀ràn yẹn arúgbó sì ń bẹ ẹnu ẹni tọ́lọ́run tó yọ̀ǹda ramadana fún gan ọlọ́run ṣe wá tó wá máa wẹ̀ wá tó wá ti láwẹ̀ arúgbó so kò sáwé arúgbó ṣàbán làwọnú rẹ báyìí à ń retí ramadan ìpàdé àwọn àti ọlọ́mọjọ jẹnu sáré ìpàdé àwọn àti ọlọ́mọjọ jẹ hospital ìpàdé àwọn àti ọlọ́mọjọ jẹ wọn ọlọ́nsàánú ẹ sílẹ̀kùn ẹ̀kọ́ lẹ̀ fáwọn ọmọ yín o gbogbo ọmọ kọ̀ọ̀kan ló nílẹ̀kùn ẹ̀wọ̀n o ẹni tó bá ti sílẹ̀kùn ẹ̀kọ́ lẹ̀ fọmọ rẹ̀ lọ́fọ́ ọmọ rẹ̀ tilẹ̀kùn ẹ̀wọ̀n o ẹni tí ọ̀rọ̀ sílẹ̀kùn ẹ̀kọ́ lẹ̀ fọmọ rẹ̀ ilẹ̀kùn ẹ̀wọ̀n ló sílẹ̀kùn o wọ́n ràn ọmọ rẹ̀ lẹ́wọ̀n lójú ẹ o ọlọ́run ní sáwọn ọmọ wa lẹ́lẹ́wọ̀n o bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn di fáàrí tó ọlọ́run ní sáwọn ọmọ wa ti wá lọ ọbẹ̀ o ẹ̀wọ̀n ẹ̀ ṣe fáàrí o kú mu ìlà salatikum.